náà ìzọ́kùn wọn fẹ́ ọ̀ṣẹ́ ìzọ́kùn wọn fẹ́ nínú àwọn ìbéèrè tó tún wà ní ìbéèrè ṣe bẹ́ẹ̀ wọ́n ní àwọn ti alábàápàdé àlàyé ọ̀rọ̀ kan tí ó sì ń ti bákan bákan tí látàrí pé àwọn tí ìgbìgbọ́ ikú nípa pé wọ́n ní níbẹ̀ nínú tí àwọn ìṣẹ́ ọlọ́run sọ fún gbà àwọn ọ̀dọ́ wọn ní ìyànjú láti mọ ọdún mímọ́ àsọ̀lá ẹ̀yà ń gbà tí èèyàn bá tún mọ́ náfìlà àwọn ẹ̀yẹ̀ tán tí èèyàn mọ́ fi náfìlà lé ọ̀nà wáfíìlì kọ̀ọ̀kan tí èèyàn mọ yàn wọ́n ní àwọn agbọ́gbọ́n ní nọ́fìlà kan bẹ ó jẹ́ mẹ́rin ẹ̀yẹn ọmọ yíyan lẹ́gbà tí òun bá yẹ tàyí ní pé tó jẹ́ pé tàṣáwùdù ẹyọkan yóò wá fún nọ́fìlà mẹ́rin èyí kí mẹ́rin papọ̀ tàṣáwùdù ẹyọkan yóò kó kan náà ní yóò náà ẹ̀zọ́kùn kẹrọ náfìlà rákà mẹ́rin nígbà tí oòrùn bá yẹ àtàrí ìgbà wo ni wọ́n pè báyìí ìgbà wo lòun máa ń yẹ àtàrí ìgbà tí olówó tó bá wọlé ìgbà tí olówó tó bá wọlé òun ìgbà tá a mọ̀ sọ pé oòrùn yẹ àtàrí èyí ń já kéèsì alákọ̀ọ́kọ́ lórí ìbéèrè ìjáde sì kan wá wá wípé tí èèyàn bá kíraka mẹ́rin oníbèrè tí wọ́n béèrè pé pẹ̀lú tàṣáhùdù ẹyọ kan ìpẹ́ni tó bá tún wá ṣe ẹ̀sán rẹ̀ ni pé yọ wà àlìjáná àbí sẹ́rí àwọn tí wọ́n gbégun ara wọn yìí ó ṣe ṣe kọjá kéékèèṣe bí hadith yẹn ṣe wà nù hadithu ummu habiba ummul mu'minin àti hadithu ummu ummul umm mu'minin ummu abdullahi aisha radiyallahu ta'ala anhuma anabi sallallahu alayhi wa sallam wọn gbọ́ alákọ̀dá anabi tí anabi ní man salla arba'an. قبل الظهر وأربعا بعد الظهر حرمه الله على النار gbogbo ẹni tó bá kíraka mẹ́rin ní kótó kí zuhur kí ni túmọ̀ rẹ̀ ìyẹn ni pé tásìkò lórí ìgbà tí wọlé àsìkò yìí lọ́pọ̀lọpọ̀ òun náà nígbà tí mo ẹ́ zin tó bá pè zuhur píríọ̀dù ká tó gbé ikọ̀ ọmọ dúró èèyàn bá kíráka mẹ́rin ó tún wá kíráka mẹ́rin lẹ́yìn rẹ̀ iná yóò ṣe ẹni bẹ́ẹ̀ kọ́ wọ̀ náà ọgbà bá ti sì ṣe wá ní. àkíyèsí alákọ̀ọ́kọ́ lórí ìbéèrè òun ni pé. ó ní mẹ́rin kọ́bùlà dòhò mẹ́rin lẹ́yìn dòhò tí ọmọ jẹ́ra kà mẹ́jọ ọwọ́ wá nínú ẹgbà ìwá mi tó ní man hafaza ala arba'i raka'at ẹ̀tọ́ bá máa ń ṣọ́ torí pé tá a bá ní máa ń sọ́lá ẹ̀tọ́ bá kí mẹ́rin ó túmọ̀ sí pé tó bá yìí kí mẹ́rin kódà bí òjò òjọ́ kan lọ ó ti dèwọ̀ kọ́wọ́ náà ọlọ́run ṣùgbọ́n ìgbà wa kan wá ń yàn ike man xaafadọ ala arbaci rakaat ẹn tó máa ń sọ yẹn tó tó máa sábà kì í kìí ṣe pé ọkàn kìjọ méjì àbíjọ kan kó sì gbàgbé ẹ ẹni tó dún ní máa kíkí ẹ tó dunni ma kíkí ẹ irú ẹni bẹ́ẹ̀ ó ṣe ìwọ kọlọ́wọ́n bó fi wọ náà ọlọ́wọ́n bá ti ṣe iná léwọ̀ fún mẹ́rin kọ́bùlà gbòòrò mẹ́rin báàjà gbòòrò lẹ́gbàá wa ìṣe wa ni àkíyèsí alákejì lórí ìbéèrè òun náà ni etí gbólóhùn tí olùbéèrè sọ pé bitashahudi wahid pẹ̀lú àtàyè ẹ̀yọ̀kan eléyìí náà kò sí ẹ̀rí tá a mọ̀ tó sọ ọ́ báyìí anábìkà ni ẹni tó bá máa ń ṣọ́ rákà mẹ́rin before gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn náà wá pè tó ń ṣe ọlọ́run sí màá yàn. ìmọ̀ yíyan ní masina masina meji méjì ó wà nínú ẹgbà wa hadith abdullahi ibn umar sunni salatu layli wa hari masina masina na fila ọ̀sán nìyẹn yàn ní àbóòrù na méjì náà nìyẹn máa kí yọmọ kíráka méjì yọmọ yọ máa kíráka méjì yọ máa kọ́lá kọ́fẹ́ yan mẹ́jọ kọ́fẹ́ yan mẹ́wàá yàtọ̀ sáwọn òkèṣà kọ̀ọ̀kan tó ṣe pé ó ń ṣe ọlọ́run ọba ó kí mẹ́rin mẹ́rin papọ̀ gẹ́gẹ́ bí sọ̀rọ̀ tó lẹ́yìn àbí kó kí méje àbí mẹ́rin mẹ́rin mẹ́ta àbí kó kí gbogbo mẹ́tẹ̀ẹ̀sán àbí márùn àbí mẹ́rin márùn pẹ̀lú àwọn àwòrán tó gbà wá lẹ́kọ̀ọ̀kan ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n al-asl nawafil ìpìlẹ̀ ni pé tí èèyàn bá fẹ́ kí náfìlà ìlókè ní two units of raka méjì méjì òun náà ni bó wa ló ṣe lè wá látàáyà kan èyí tó tún kórìíra tá a kórìíra kẹ́yìn ò ṣe. òun ni kọ́pẹ́ yẹn nẹ́fìlà mẹ́rin a sọ yìí kọ́ wá kí pẹ̀lú àwòrán zoho ó kí rákà méjì ó ọkàn sàtáyà ọkàn dìde bẹ́ẹ̀ ni kọ́ wá sálámà wọ́n ṣe wá méjì ẹlẹ́ẹ̀kejì ìgbà wọn ló tó wá sálámà ẹ̀rí kó ti jọ eléyìí kò lẹ́tọ̀ ṣùgbọ́n ètò ṣe pé kátẹ́ ló mímẹ́rin léra wọn sardan ìbẹ́nu àwọn olùmọ̀tá ní nígbà tí ó ṣe pé àdìsí wá ní a pé ànábì wa sálá wa ní kọ́ sá ó ní máa ń sọ́dà arba arkaat èèyàn bá kíra ká mẹ́rin ó ti ní ihtimal ó ti ní ẹlòmíì ó ní àgbọ́yé pé bóyá kó kí mẹ́rẹ̀ẹ̀rin yẹn sardan lápapọ̀ tó túmọ̀ sí pé bíyàn bá rẹ́ni tó kí bẹ́ẹ̀ kéèyàn mọ́ ló ṣe kí bẹ́ẹ̀ àbí kò ní èèyàn kan sọ fún pé ṣùgbọ́n ètò àwọn ẹ̀gbà wa mi wá tó wá sàlàyé pé gbogbo rákà mẹ́rin ó kí rákà mẹ́fà ó kí kìíní kan lọ́pọ̀lọpọ̀ mélòó mélòó ní máa ń kí o méjì méjì bẹ́ẹ̀ náà ni àwọn làwọn á fìlì òun lọ́ọ́ dáa jù kéèyàn kí ní rákà méjì méjì kọ́mọ́ kìláka mẹ́rin yẹn ní àkìpọ̀ ṣùgbọ́n ǹjẹ́ kí yẹn bá kí só lálàáfíà bí ó lálàáfíà ó lálàáfíà ó ó lálàáfíà ó eléyìí jẹ́ àkíyèsí ẹlẹ́ẹ̀kejì abẹ́lẹ́kẹta sẹ́lẹ̀kẹta nù ẹlẹ́kẹta nù bóyá ká parí ọ̀rọ̀ yìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn ẹni àná wọ́n pè ní ambata ibn abi sofia bàtó rẹ̀ lẹ́mà nuzila bíyì bàtó rẹ̀ àárẹ̀ wo àárẹ̀ tó fẹ́ àárẹ̀ ńlọrẹ̀ láàpù tó fi jẹ́ pé ọlọ́run ara wa ní gẹ́gẹ́ bí àárẹ̀ bí ṣe lágbára pàápàá jùlọ nígbà tí kú bá dé tó ń ṣe ọlọ́run ọba ní innal mauta lasakira ikú tí àwọn yìí nígbà tó bá dé ìtọ́fò ìmú àwọn ìrún ìrà kan ó sì jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn sọ̀hábà tí wọ́n bá ṣẹlẹ̀ wọ́n máa ń fura pẹ̀tọ́ wọ́n dà pé àárẹ̀ ọlọ́jọ́ rè ẹni yìí àwọn èèyàn wá pé tì wọ́n ti wá fura pé àárẹ̀ yìí àárẹ̀ ọlọ́jọ́ ni wọ́n wá ń bára ṣe wá ní wọ́n sọ̀rọ̀ tutu kó lè fi fúyẹ́ pẹ̀lẹ́ dáadáa ní ọjà sí olùwà òní náà òní disappoint rẹ̀ ọba dáadáa pàdé ọlọmọlọlọjọ náà ni gbogbo bá ṣe jẹ́ sáànà kan rí níwájú olúwa ọkùnrin ṣe nù ó ní bí wọn bá ti òun rántí kan tó ń ụmụ habiba ìyàwó ńṣẹ́lá muhammad salawatullah wasalamu alayhi ìpòye olóhùn náà gbọ́ látọ̀dà nábì wípé ẹnikẹ́ni tí bá máa ń ṣọ́ raka mẹ́rin kọ́bùlà lówó waraka mẹ́rin nítorí rákà mẹ́rin lẹ́yìn lówó ó ṣe wọ̀. kọ́lọ́wọ́n ọba yóò ṣe ní èèwọ̀ fún kọ́wọ́ náà ọlọ́run ó ní yóò ti gbọ́ òun ò fi ó ti ọba ju eléyìí òun lọ òun níra kan wípé wọn bá dáadáa pàdé wọn jọ ọlọ́run ó sì pé kọ̀pẹ́ ni ẹni ló jáde láyé so nítorí rántí lásìkò tó yẹ kí èèyàn máa rántí iṣẹ́ rẹ̀ òun náà ní rákà mẹ́rin tí yíyan kọ́bùlà gbogbo. Wabada zoho, àdà zòhò ó sì ràn kàn kó wọn bá dáadáa pàdé ẹsẹ̀ wà ní ti anábì tọ́lọ́wọ́n bá tọ́gbà ọlátọ̀dọ̀ ọlọ́run pé ana inda lọ́nì abudi bí bìtẹ́rù mi tó bá rò pé wọn tó wọn bá pàdé wájú èmi ọlọ́run tó bá rò pẹ̀lú mi náà ni ó bá pàdé so níta fẹ́ lò láàrin ni pé arákùnrin sáadé yìí ó níra kan ikú wọn bá dáadáa pàdé wọn ju olúwa látara pé ìṣọ́ráka mẹ́rin kọ́bùlà zuhur wàràkà mẹ́rin bàdà zuhur hmm. káfíńmọ̀ pé rákà yìí àwọn sọ̀rọ̀wátù yìí nínú ti fasábà bí dáadáa fún ẹ̀rù ni wal ilmu inda Allah náà.